Thank you. láàmù náà mú dúró dára rahmatulahi rahmatulahi rahmatulahi. ní ọ̀gbà tí a fi kí wa oṣù kí àwọn ìṣàyẹ̀wò ìfọ̀dọ́lá tí wọ́n gbà mí lálejò láti àná tí mo ti dé. ابتداء من صديقنا الحبيب أبي عبد الرحمن حفظه الله وأخونا الكبير الفاضل أبو أسماء وأخونا الكبير الفاضل دكتور كامل بلو حفظه الله وأبو الله وأبو باكر أسأل الله سبحانه وتعالى أن يكتب أجرهم وأن يجعل هذه الضيافة في ميزان حسناتهم يوم لا ينفع المال ولا بنون إلا من أتى الله ìkọlà ìṣẹ̀lẹ̀ wọn ní kí ọba àwọn sọ̀rọ̀ bí wọn fẹlẹ sọ̀rọ̀ gbogbo ilé tó bá wọn lọ ìta bá wọn sọ ṣùgbọ́n ibi tó lọ bá dẹ́dà darí àwọn ọ̀hún sí náà ní àyàfẹ́ nínú àlùkùrá nìkẹ́lẹ̀ tó náà bá sọ wípé wà ìnà yóò lọ sàlẹ̀ nílẹ̀ lọ́sọ̀rọ̀ إذ أبق إلى الفلك المسحور فساهم فكان من المدحضين فالحكم منصوص وهو مجنون فلولا أنه كان من المسبحين لبث في بطنه إلى يوم يبعثه الله سبحانه وتعالى لم وإن يونس لمن المسلمين نبي يونس عليه الصلاة والسلام في جاء nínú àwọn rúṣù nínú àwọn òṣìṣẹ́ olùmọba dẹ́dà nínú àwọn nǹkan ló jẹ́ ọlọ́run yìí abakọ̀ ilẹ̀ ìfún. ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam rántí ìgbà tí ànábì Yunus tí ọlọ́run gbé sẹ́kùn kó lọ jíjẹ́ káwọn èèyàn ó bínú kúrò lọ́dọ̀ wọn ló ń gẹ́rẹ́ ìdílé ní ọ̀bìnrin. من غير وحي يوحى إليه nígbà tí mo tí àwọn ọmọdé ọlọ́run wa subhanahu wa ta'ala wọn kì í kúrò ní ibì kan bọ́ síbi òní ilà àbí ibi ìlú àti ọba subhanahu wa ta'ala kó sọ fún wa wípé ó yá ẹ má ti ṣèlú èyí أنا مع عبد الرحمن بن خلدي رحمه الله تعالى وأن الخلق المشحون أي المملوء بالركاب وأنا سي أنا سي إتي بدودو أنا وقع جوني توك فصل المشحون المملوء بالركاب توك فصل فوا ما تقولوا بدوني nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú ìdíbẹ̀rẹ̀ sí ń gbì ní ìgbìmọ̀ pọ̀ ó pọ̀ gan-an ó ń tẹ́ ìsúná síbi tí ọkọ̀ fẹ́ dànù. àwọn tó wà ní ọkọ̀ àwọn òfin àti ẹgbẹ́ bó ṣe wà ní ọkọ̀ tó lè kàkà sí i. ká tó gbé arákùnrin nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti jẹ́ pé gbà tí a gbé arákùnrin tán. ló wá di pé ọkọ̀ òṣèlú kò balance tọ̀ ọlọ́run fàtàrà ní fàtàrà ní ìrìn àjò wọ́n wá ṣe ìtìhàrà wọ́n mojú alimam abdulrahman yasirgi inú kọ̀wáì da kùtù hìyà wọ́n ti sáàmù lórí kùrọ̀ àti ìdàlmùbham تستعمل الكرة عند المبهم من الأمور الأولى بيت الزاحمين tí àwọn méjì tí wọ́n bá ní orí ọ̀fẹ́ sí nǹkan ẹ̀kan nǹkan ẹ̀kan yìí kò sì ṣe kún sí méjì làbúdà yọ èèyàn kúrò nínú nǹkan kan tó kúrò àwọn èèyàn ló fi yọ wọ́n ṣe kúrò àrà inú ìsìnkú ní àdé láti lè lágbára ọmọ méjì ló jẹ́ àtìfà tí wọ́n ń darí sí ní ìhà pẹ̀lú àtẹ̀lédé ara àrùn dípa kékeré màá lọ sílẹ̀ lọ́gbà ìyìn lọ sílẹ̀ lọ́gbà padà sílẹ̀ wọ́n mú kàn ẹni tí káàdì tó bá ti mú náà ni wọ́n sí ìbùjì ilé ìlú wọn ṣe ní ọkọ̀ ìlọ́jọ́ náà. فكان من المجحدين ìjọba kan mọ́ àlọ́run sọ̀rọ̀ wọ́n ti sí ọ̀dọ̀ ọlọ́run fanfàkọ́mọ̀ ọ̀ṣọ́ ẹja hoot àwọn tí wọ́n ní wọ́n jìnà nípa nǹkan tó ń lọ nínú omi wọ́n ní ẹja hoot yìí wọ́n ní wọ́n akbaru alimakhlukọ́t fi bàhà wọ́n akbaru alimakhlukọ́t fi bàhà ìkan náà àwọn àwọn ògbọ́n wa wọ́n sọ fún wa pé gbàtà wọn wà ní secondary school ó ní ìkan náà àwọn ọ̀gá wọn fẹ́ sàlàyé bí ẹja ìbò ṣe tóbi tó wọ́n ní ọ̀gá wọn sọ fún wọn pé eku ọmọ eku tí wọ́n bí lónìí lóòjọ́ bó ṣe rí sí ìyá erin ńlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìyá erin ńlá ṣe rí sí wéèlì tá à ń sọ فهذا فإن فإنما يدل على كبر حجم الحوت ذلك تصور ọlọ́run pẹ̀lú kalẹ̀ ṣe ìdíràpẹ̀ rárá láti fi lè mọ bọ́ọ̀lù bí nǹkan ìbò ṣe tóbi tó ẹja ìgbè jẹ ibi táwọn lọ gbọgbọ ládé ọlọ́run ní faláwọlá ẹnìyàwó káàlẹ̀ nílẹ̀ ní sẹ́ẹ̀bì ṣe alábìkà sí ìbáṣe yìí ìlànà ìwà àyẹ̀wò tí ó di ìṣúná ìlà ọ̀tàlá

gbogbo àwọn ilé ìfàwọn ìlú òṣèré tó àwọn kàrà ó fẹ́ ọkọ̀ bó wá ti ṣe ó di ara ṣùgbọ́n àwọn nàwáfíì àwọn nàwáfíì pẹ́pẹ́ fún tó jẹ́ ká dání síwájú ká lè tẹ̀lé tútù gẹ́gẹ́ àdúgbò àbí àwọn àbá tó kó kára wọn ìlànà ìfi ọ̀rọ̀ká ní àrà kàkà fi ṣìdà ká ṣe síwájú ká lè ṣe nínú ọ̀nà tẹ̀lé tútù àwọn nǹkan wọ̀nyí kò ní tẹ̀ wá lọ́wọ́ àti tá a bá láwọn pẹpẹ fún iṣẹ́ àtìlẹ wọn àbúrò àbúrò àkàtún wa iṣẹ́ wọn pọ̀ pọ̀ gan-an àfọwọ́ra kọ́ńtì bùnzẹ́ẹ̀ kọ́nà sọ́lá ní sọ́lá sọ́lá kọ́nà ní sọ́lá sọ́lá wọn bá wọn jọ́kọ̀ kọ́nà sọ́lá sọ́lá akáàrí jìbìrì ní jìbìrì wọn bá wọn wọn sọ fáwọn wípé orí jẹ́ àsọ̀. ìyàwó rẹ̀ á sọ tó kọ̀ yí dá padà fàánù náà ń gbọ̀dọ̀ tó kà fún jẹ́nà olú ọba lẹ́yìn sọ fún mi pé ìyàwó rẹ̀ ní ní iná á sọ wáná tí kọ́ kó lè pé ní sọ́nà ìwà tó hàn لأنها صوامة صوامة ìdìbò ìmọ̀ràn fi àgán ìṣèlú agbá àgbà mọ́ra. ilé iṣẹ́ àfihàn yìí fanáwùlà gàríkà tí kì í bá ṣe tó ní irú nǹkan báyìí ní kọ̀rọ̀ tí ń bẹ láàrin ètò nípa dídà ó súnmọ́ fún mọ́tò yàwó àndàbí fún wa fún wa tó ń yára ya. bọ́ọ̀lù fanáwùlà àndàbí kánà ní ìṣèjì alábùkàtù bá ti rí àwọn yorùbá tó bá lọ jẹ́ wípé kì í ṣe wípé àlejò ìwé ti máa ń ṣe subhanallah lọ́pọ̀lọpọ̀ ọba inú ẹ̀dá ẹni ìbá wà gẹ́gẹ́ bí nàìjíríà àwọn àtọ́ ní wọn kà fún un wọ́n ní wípé àkàrà yìí àrí ìṣàárà níbẹ̀ wípé ọlọ́run bá subhanahu wa ta'ala ánìmọ̀ lọ́kàrà wọ́n lọ́sọ̀ yàkùn wọ́n lọ́lámú yàkùn láwùkánà kẹ́kọ̀ọ́ yàkùn

wọ́n sọ fún ọlọ́run ọba sọ́nà ọ̀tá ìjọ ọlọ́run ọba àlejò lápúdàrún padà sáyé máa kó ní àmì kájíbà ọ̀nà tó nà ní ìlú ìlú ọlọ́run ọba ní báńkàdá làbún báńkánú yòókùnà nìkàwé fàlàwọ́ rùdú làádú ìlànà lùwà ìtọ́ba tí wọ́n ti ń pamọ́ tí ó tó ti tọ́jọ́ táwọn ò gbà sọ́nà àwọn gbà sọ́nà ó ti kíláàsì lọ sí òdodo ọlọ́run ọba sọ̀rọ̀ àwọn ọ̀tá tá a bá lè dá wọn padà sáyé wàhálà hala ko pọ́ sínú fún ọ̀lùkọ́ àgbáyé mọ́ mọ́tò wọn tó bá tá a dá wọn padà sáyé ni làádú ìmánu wà nǹkan tí wọ́n ní ká máa ṣe yẹn kó fún yẹn náà ni wọ́n gbogbo nǹkan mo tún yẹ wa làwùká

ọlọ́run bá mọ àwọn ìdàkejì nǹkan tí ṣẹlẹ̀ rẹ̀ ọmọ kékeré obìnrin ó jáde láyé lọ́mọ ọdún márùn-ún bọ́mọ yẹn ṣe jáde láyé rẹ̀ tí ọmọ yorùbá jáde láyé olú ọba dẹ́gbà mọ ẹjọ́ tí ọmọ yorùbá ṣe ìgbéyàwó tó máa rẹ̀ olú ọba dẹ́gbà ẹjọ́ tí ọmọ ṣe ìgbéyàwó ọlọ́run bá kì í ṣe wípé inú ẹ̀dá ilé ìlú gbé jọba ìjámọ̀ àyè ẹ̀kọ́ ni ṣòdẹ̀ ní ìrìnlẹ̀ pé ọlọ́run bá gba àwọn ìdàkejì nǹkan tí ò wà ní tí ò tí ò akọ ọlọ́run bá wọn láwọn ká ní kẹsàn án máa láwọn ọ̀pọ̀ ohun tí ò bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ bí ó sì rí ọlọ́run bá sáré ọ̀tá lára bí kí sọ́ọ̀rù ṣẹlẹ̀ ìyá afásọ lọ́dún ọ̀la àná ọlọ́run bá sáré ọ̀tá lára kí ló ṣe ó lo iṣẹ́ ọ̀rọ̀ tí ń bẹ láàrin wọn àtọ́lọ́wà nígbà àbíkáyọ́ àti ìyàwó Aisha iṣẹ́ ẹ̀kọ́rọ̀ tí ìyàwó Hafsa àfàl ìyàwó Hafsa iṣẹ́ ẹ̀kọ́rọ̀ tí wọ́n ṣe ọlọ́run bá lò wọ́n remain olùrọ̀tà àdúgbò wọn láti jẹ́ remain gẹ́gẹ́ bí ìyàwó anábìsọ̀rọ̀ wà á yù sharaf akbar min dhalik sharaf ló lójú yẹn lọ kò sharaf lójú yẹn lọ wọn má ń bẹ̀ kò tí wọ́n ṣe ní àwọn iṣẹ́ ẹ̀kọ́ ìwọ ìmú ìyàn nínú rẹ o kò sẹ́ni ẹ̀ka tí máa jẹ́ àyè nípa lórí ẹ̀ kò sẹ́ni ẹ̀ka tí máa yóò wá láti ní ẹ̀gbìn ni gbogbo ara wa gbúdọ̀ sí kí ni àgbúdọ̀ ní àwọn iṣẹ́ kan ó lè jẹ́ síláàtì àfà ó lè jẹ́ bìyà àtàkùn ìlú kí ẹ̀mí ìgbàlejò mo sì dára ẹ̀fán ìgbàlejò ó lè jẹ́ kọ̀ àrùn àwọn àgbọ̀n láti àfihàn wọ́n mo gbọ́ lẹ́nu ọ̀pẹ́ ìkànnì àwọn kálá wọ́n ní ẹnu yẹn pé ìjọ tó jáde láyé àwọn ọmọ rẹ̀ wá ń sọ fún wọn bàánú jẹ́ wọ́n ní wọ́n á sọ fún wọn pé hà ẹ mọ̀ bàánú ara لقد ختمت في هذه الغرفة 7000 لتيسير هذا اليوم mo fi ń sọ orí pé gbọ́dọ̀ ní ìbàdàn ìlànà mi kọ́ ló ń ṣe náà fún mi ó sì pé kẹ́lẹ́ náà ṣàhádà ó sì dá ìlànà rẹ̀ ilé ìfẹ́ fọ̀rọ̀ ni àwọn ọmọ tó dìgbò rẹ̀ mọ̀ nínú àbẹ̀rẹ̀ kẹlẹ̀ wọn ó tó ká tàkàràkà ọ̀rọ̀ wa sí àlá ká tó kọ̀rọ̀ wá sí àwọn afáàní àìmọ́rin yìí sọ́nà tó kọ́lára ìyẹn nígbàgbọ́ ìyẹn ní ìṣẹ̀lá sí àrùṣálá bọ́dà àwọn alẹ́kùn ìṣẹ̀lá sí àrùṣálá tó yé gbogbo àtẹ̀yìnbó ṣùgbọ́n kọ̀rọ̀ ń kọ́ tó bá kọ̀ àtọ́nà ọ̀bà ìṣẹ̀lá sí àárín ṣe ìjìhá ṣùgbọ́n ti yé ṣùgbọ́n wọ́tàrà sàyìn ní sẹ́yìn àwọn olùsẹ́yìn kan méjèèjì ìgbà tó fẹ́ kú ìgbà tó fẹ́ kú wọ́n kọjú rẹ̀ sí kíbla ó ní ìtúrúkùnrin ìmáàmù náà wọn máa ń lò mọ ákàrà wọn wọn ó yẹ kó sílẹ̀ àwọn aláṣọ àlàkí náà nǹkan mi ìwọ làbọ̀ máa kọ́ sí ìwọ̀n síkúlù lára àti ìdílé náà ẹ̀sìn nílẹ̀ mú wa kó báyìí ó sì wà ní ìsìnkú náà ẹ̀jẹ̀ kíkú wá nínú ibi tí mo wà ẹ má kọjú ìwọ̀n síkúlù náà òun náà ló sọ wípé òun lè ka ohun tí òògùn ní fọ́tì yìí à ìyẹn wípé tẹkidínlátò ìhàrà òun ní ìtì ó mú ìpè ìtumọ̀ rẹ̀ wípé ọ̀rọ̀ kẹrẹ kàyàtì mọ́jì sínú kọ̀díyà العبد يكون في الصلاة ما دام هو منتظر ينتظر الصلاة الملائكة يدعو له ويقول اللهم اغفر له وارحمه واتل عليه àwọn ẹ̀kọ́ ìgbìmọ̀ àdìgbà tó yẹ ó lè fẹ́ ní ẹ̀rọ ti dé gbogbo àwọn àǹfààní ẹ̀ tí kò mọ́ iye tó ń dẹ́jọ̀ mọ́ for forty for 40 years. And Imam Shurba, rahimahullah آه Uh, uh, Waqib al-Jarrah, also كان شعبة قريبا من 70 سنة. وشعبة يظل 70 years now. لم تفته تكبيرة الإحرام تكبيرة الإحرام ولا تقوى لوري يوم وصلاة بعد تكبيرة الإحرام بشر بن الحسن بشر بن الحسن البصري أبو الملك أنصر نوم من الجمعة تعذيب الكمال أنصر يمكن ويقع تكي يا لما لمسجد البصرة ساعة واجب خبر wọn rí pàṣẹ ìrẹsẹ lórí wọn ilẹ̀ ìmọ̀ ṣáàpù iwájú ẹ̀yìn wa pàló ìbàdí sọ́ọ̀tì nítorí kó dé nínú ìmọ̀ tí ìrìn níwájú sáàpù àkọ́kọ́ tó bá sọ ní asọ̀fì àbùmọ́lì asọ̀fì ẹni tó dún nínú sáàpù wájú kò sí sí ilé à nígbà àwọn kan àwọn ìmọ̀ ìrìn ló sì kì í ṣe pé ìjìbá rẹ ìwọ ló ń yan ó ti wọ́n rọ̀ wá lọ́rùn láti ṣe gbogbo ẹ̀ lọ́ọ̀ká ní àwọn ìka kan nílẹ̀ bí òǹgbẹ pípa ọwọ́ ìlọ́wọ́ ìfi ṣúgbà ìyàrí kùkà sí ọ̀hà ẹgbẹ́ wọn bá wọn nígbà tí pàápàá fún ọlọ́run ìtọ̀rọ̀ hàn ẹgbẹ́ wọn bá wọn ìṣòro tó fẹ́ ìṣòro tó fẹ́ rẹ̀ ìṣòro tó yẹ lọ́sẹ̀ jìnnà sí nígbà tí wọn bá ní gbẹdẹ̀ nìkan ìfẹ̀ torí pé àṣẹ kan ń bọ̀ sí nǹkan gẹ́gẹ́ bá a ṣe wọ̀n nínú manhaj wa alùsùn náà jẹ̀mọ́ àwọn ẹni pé àtàwásùn lè àwọn ìsọ̀lá àtàwásùn lè àwọn ìsọ̀lá ọkùnrin ní nǹkan lè kún ọdún láti wọ́n lọ́wọ́ wọn la tó bẹ́ tí mo ti dáyé ní ìṣe ìdùnnà rí láyé mi ò rí òru obìnrin rí láyé àfàwọn ìyàwó tí mo gbé sílé á ah! náà sílẹ̀ tuntun ní ìfún mi àánú mi ká má lè rí mẹ́ta márùn-ún àbí mẹ́wàá tó sọ̀rọ̀ nǹkan wọ̀nyí lóde tí tẹ̀lé wọ́n ká sọ̀tà ń fi háàdìrí àlàáhùn lẹ́sí àlàáfíà pàápàá jẹ́ wá sọ̀tà jọ àtúndọ̀m àlùmọ́sẹ̀ rí ọ̀rẹ́ wa tí o sọ̀rọ̀ rẹ̀ obìnrin lè sọ ìrọ̀lọ́wọ́ jẹ́ fàtọ́rí àkọ́rọ̀ àmì àwọn ọlá tó wà fún àwọn iṣẹ́ ọ̀rọ̀ ìlànà kan kiri péjọ tí ìrà fi rọ́ yóò ṣe kí ni o yóò kà wọn sálà ìrìn tí wọn náà kà kékeré ti kékeré ìgbé ọ láti sàánú mi lẹ́rọ náà bẹ̀rẹ̀ torí pé ọlọ́wọ́ bá fara sọ wípé fàlàwọ́lá ẹ̀yìn àwọn ká ní ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ tí kì í bá ọ̀sẹ̀ tó ti ṣe sílẹ̀ akẹ́kọ̀ọ́ náà pàṣẹ

ṣùgbọ́n lè fún ìmọ̀lẹ́ ìjọba ìjọba àtọ̀bàrí ètò ọ́fíìsì òun wípé ó ti ní àwọn àmọ́ lè àwọn àdínkù àmọ́ rẹ̀ tó jẹ́ pàbọ́ ìyè kọ́bílẹ̀ rẹ̀ ìyọ̀ tó ìtìwárí wọ́n bí wọ́n bí yẹn àti àwọn akọ́kọ̀lọ́ pàṣẹ́dẹ̀ǹtì wàhálà ìyàrá láti wájú ní ẹ̀kúwà ọ̀kọ́rọ̀ ọ̀bà nípa wá sàn kó fún wa ní iṣẹ́ rẹ̀ kó fún wa ṣe iṣẹ́ rẹ̀ wá pọ̀ sọ̀dà pọ̀ ọlọ́run tó rẹ̀ lórí ìlọ́rùn olùsè sọdá pọ̀ kódà tẹ́ bá dọ̀dọ̀ ọ̀dá ẹni hájà sí ìgbà wáyé tí wọn ò bá ní ẹ̀ẹ́ní bá ìbànújẹ́ kò lọ́dọ̀ rẹ̀ yóò wá fàáyé tó gbà ìka gbọdọ̀ kódà fún kó fún nílò oúnjẹ kó ṣe bá kó ṣàlẹ̀ kó ṣe bí abẹ́ dáadáa àwọn èèyàn tó lọ ń bẹ̀rẹ̀ gbáà sí láti àpárá ìmọ̀ ẹ̀dá ọkọ̀ ojú pọ̀ nàwáàkì lẹ́yìn òun nàwáàkì sáájú òun tó àrùn kìí gbogbo àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ olóore tó jẹ́ wípé àánú ti kọ nílẹ̀ bí òun gbẹ. nípa táwọn sàrọ́ọ̀dì náà bá wulẹ̀ ní ààyè náà ó jẹ́ bẹ̀rẹ̀ kí á mọ̀ ọlọ́run nǹkan wúlò àwọn ìwà sí ìwà tó fi pàṣẹ láàrin lẹ́kùn àti gbogbo pàṣẹ yóò lẹ́kùn àti gbogbo ọ̀rọ̀ tó lọ́sọ pé àwọn ìjọ sí wa àbáyé náà ọmọdé kan ìgbà ní kakọ́jú sáàyè ẹni tó bá ti tó sọ̀rọ̀ tí ọlọ́run là ọlọ́run là ọlọ́run là kó ń bi iná orí tó kì í ṣe nǹkan tó rọrùn kì í ṣe nǹkan tó rọrùn ìyàwó ń ṣàṣọpá lóṣù tó lọ sọ̀rọ̀ sáwọn yàrá bàtà sàhìd ìwà àlọ́ ìṣẹ̀lẹ̀ àṣọlá ìwà òní ìṣàlá liman ana illa ya tabammadu li Allah bi rahmati tani alẹ́ nìkan náà bàbá ìṣẹ̀lá tó dà mí níbi tó fò mí dárú pẹ̀lú kíni pẹ̀lú ìjẹ rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ nígbà táwọn ìṣọ́lá tó láńkọ́ àwọn sàárì ẹgbẹ́ ní ìwájú rẹ̀ táwọn olóńsọ fún àlọ́jọ́ adáwọn tó ákírí bàtà náà alọ́jọ́ adáwọn yá lọ ọjà àwọn tí wọ́n jáde náà àwọn àlùmọ̀ rẹ̀ ó ní káàkiri arọ́b wọn bùkárí wọn náà mélòó ni kí n yọ wọn ní ní kúlẹ̀ àìsí tìtàn ní àwọn títà wọn tìtàn nínú one thousand tó bá ti tì lẹ́tà random nine hundred and ninety nígbà náà gbogbo àwọn kékeré ewu ó jáde lórí wọn. ṣé mo ń pé kọ́lọ́mọ́ darí kò sí at one thousand naira tí wọ́n select tí àgùbá kì í bá fọ́ọ̀lù síbẹ̀ kí ìrọ̀bá yìí yẹ sí ọ̀dọ́ àrà rẹ̀. Abubakar jannat wo muhakkaka qabla al-wafat muhakkak qabla al Abubakar yọ ma Ọlọ́run tuntun ló ṣàádà ìṣẹ́ náà àwọn àtìlẹ́kùn wọn dábàá àtìlẹ́kùn òun Abubakar olùdarí ilé ìfẹ́jọ tún kò sí owó tó rà láàrin àwọn ọ̀tẹ̀lá ìlà abẹ́lẹ́ ọ̀rọ̀ àwọn ọ̀tẹ̀lá kò sí àlámọ̀ ìwà nírọ̀rùn kò sí àlámọ̀ ìwà nírọ̀rùn kò sí àlámọ̀ ìwà nírọ̀rùn ọlọ́wà pẹ̀lú ọlá rẹ pẹ̀lú ìjọba soso rẹ ìbẹ̀rẹ̀ lọ ọlọ́mọdé ká àkọ́kọ́ a sùn nínú sàárè ọlọ́mọdé يبقى النبي صلى الله عليه وسلم وما دعاء الانبياء ذلك اليوم إلا ماذا؟ قول الانبياء ذلك اليوم الا ماذا؟ اللهم سلمي سلمي اه ولو يرى ولو يرى ولو يدعو ولو يرى kálukú òní mọ ní ọdún tí ó dára ó bùkátà ká ní sẹ́kọ̀ọ́ ló dára wọn ó dára wọn ó dára wọn nínú àwọn nǹkan tó lè la yàn òun àtàwọn fọ́nrọ́ tó ń bí wa lóye wípé àwọn sálà wọn yìí fi ọwọ́ kékeré mú àwọn iṣẹ́ ẹ̀kọ́ ibò tẹ̀yà rahimahullah wọn ní bíwá fẹ́ ka quran yóò sá lọ sí abáàdùn mọ̀ká nínú ìlú yóò lọ bá síbẹ̀ lájú yìí ní ti mú ká lájú yìí ní ká mú ká àwọn sálà wọn ní gírígì wọn nínú quran ẹ̀jẹ̀ padà lọ́dọ̀ mẹ́ta ẹ̀jẹ̀ méjì ọ̀sẹ̀ méjì oṣù kan

torí pé màá sí ìlú wa ó strong dáadáa nítorí pé wọ́n ń bẹ̀rẹ̀ nípa rẹ̀ wọ́n jẹ́ nípa rẹ̀ kò tí ó mú nínú agbóyọ̀bí ẹlòmíì lọ́sẹ̀ ilé wọn lọ́sẹ̀ ilé ó sì ti ń ba wọ̀ ní ìsìn bàbá kan wọ́n sọ wípé ó ti kó fọ́ọ̀tì àgbà káwọn òbúdà gbà rẹ̀ kò lágbára wọn ṣùgbọ́n pé mú mi torí pé àbúrò káyọ̀ kan síra ẹlòmíì ló mẹ́fà ẹlòmíì ló kó gbogbo ẹ gbogbo ẹ ní ẹlòmíì lọ́rùn tó bá fi ṣe ń fà ní mo ṣe tí wọ́n ti lè fà ní mo ṣe ti láwọn ẹni kura ní mo ṣe ti yá tọ́tọ́ wọ́ á ní mo gbogbo iṣẹ́ orí pátá gbogbo ẹ nínú lọ́rùn lọ sí ẹ̀ka gbogbo ẹ pátá nínú lọ́rùn nígbà lómi ìgbà méjì mẹ́ta ṣùgbọ́n a. Ah, mọ̀jà mọ́sálàyà di kankan lórí mi gba àwọn iṣẹ́ olóore yìí torí pé àwọn mọ́ ilé ìtura ọ̀rọ̀ àdẹ́dà tí ó lò fún wa ní sábàbí láti ṣe dábúrò àwọn tẹ́tọ̀ tó wà ní àwọn àmọ́ ìlú wa ó bẹ̀rẹ̀ àwọn ọba subhanahu wa ta'ala ilé ìtura ìlú àwọn ìpínlẹ̀ ọba nìkan lápẹ́ dára tó jọ kó fi sínú ìlú àwọn àkàlà tiwa yọmọ láyà fáwọn ọmọ ìwọ̀n àgbáyé ṣé wà láàrin àgbà ọmọ àwọn ọmọ ẹ̀kọ́ fún mi lórí ọ̀fọ́ yìí ẹ̀sán olórí ó sì máa sún mi lánàá sọ́láwà lọ́wọ́ àkọ́kọ́ àkọ́kọ́. Àwọn àṣẹ ìgbà ìdílé ìlọ́pọ̀lọpọ̀ ní والصلاة والسلام على رسول الله آه، لقمان قال بارك الله في وبعد الصلاة الله سبحانه وتعالى وصلى الله على القرآن الكريم ومن قال لقمان لابنه لا تشرك بالله إن الشرك náà bá sọ fún ìpínlẹ̀ sọ fún ọmọ rẹ̀ ó ní láti ṣe ìlà ìyìn ṣèlúgá lọ́sọ̀rọ̀ tó bá jẹ́ wípé kò sí àyàkọ̀kọ̀ nínú kùránà tó sọ̀rọ̀ nípa wípé ká má sùn máa ń bọ̀ ju ara rẹ̀ ó ti tó torí pé àgbélùmọ̀ wájú òṣèlú fi ọ̀rẹ́ rí màhálùú ètò ń jẹ́ ààbò sí òun náà ní wípé kéèyàn fi nǹkan síbi tí kìí ṣe àyè rẹ̀. ẹbọ tí òun wá bá wọn lọ́ba dábàá wá wọn ogún wá bí ìṣòro fún wàhálà yìí torí wípé àwọn nǹkan tó ṣe wípé olú ọba dọ́dà nìkan ló ní àkíyà rẹ̀ ìmọ̀ káṣọ wípé ọlọ́run bá wò tó owó ṣe káwa lọ wá ṣùgbọ́n dúró kò ní táàkì jọ́yìn ọlọ́run ọba ń bẹ hadith muslim ó ní ó ní an azmi ṣọ̀ọ̀kà an ṣèrèkì mọ̀nà àmìlà àmìlà aṣọ̀ọ̀kà sí yìí mari gbọ̀nrí tàràtúrú wọ̀ṣọ̀ọ̀kà ẹnikẹ́ni mọ̀nà àmìlà àmìlà lọ́kàrà ájò àmìlà aṣọ̀ọ̀kà sí yìí mari gbọ̀nrí kí ó pa nǹkan míì pẹ̀lú olúwa dẹ́dà nínú iṣẹ́ náà tàbá tó ń wọ̀ ṣèkà ọlọ́run ní òun àti tó lọ wá ní orogún pẹ̀lú ọ̀lọ́ ní ọ̀lọ́ pàdé. ṣùgbọ́n jẹ́ wípé yorùbá sọ wípé olóòlùmọ́ ní olóòlùmọ́ rìn olóòmọ́nù àwọn afáà sọ fún wa pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbogbo bí ìgbà tí mi tó láyé kó mọ́nù ìgbòdì ẹ̀bọ kó má sọ fún mi kó má lè dòde ẹbọ ìkan làwọn ẹ̀gbọ́n wa nǹkan bíi tí ó ti dùbí oṣù kan sẹ́yìn wọn sì kì wọn sì wá sí kì wọn á pè mí àbá náà ara wọn ìyá wọn nínú kankan kan wọn wọn ti sọ pé ọfà ní o ọfà ní wọn ta wọn lọ́fà wọn nínú kankan kan ọfà nípa ló sọ fún pé ọfà ni wọn yẹn wọn ní ẹ pé àwọn náà kan tó jẹ́ bábà tó ń ṣiṣẹ́ bábẹ̀ òun ló ń sọ fáwọn pé ọkà ni wọ́n ta àti olùkọ́sọ wọ́n ti lọ sọ fúta ó ti oníbọ̀dá mi ní ìfarabalẹ̀ mo ní hospital tó ń lọ local maternity ni wọ́n ní mọ́ ọ̀hún dájú àwọn necessary test ẹ dẹ́nu pé family doctor ni mo kàgbà náà ẹ dáàbò nǹkan wọn lọ́dọ̀ bọ̀dá mi ní kẹ́gbọ́n wọn kò lọ́dún wa. nígbà tí ó lọ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi àwọn tó ń get okay gbàgbàgbà pé lè yí bọ́ àmọ́ ẹ̀mọ́ wọ̀rí o nígbà tó jọ́ kejì nígbà tó kò ha inú ẹ̀ tó ń lé o ó ti ṣe kí nìkan o pé bí ìgbà tí wọ́n ń dáná nínú orí àwọn àwọn àwọn dẹ̀ tó ń fa àwọn so níwẹ̀ bẹ́ẹ̀ lè bí ìgbà ọ̀fà ná lóbọ̀ ẹ̀jẹ̀ pé èmi náà mo bọ̀ ọ̀pá mo bá ara sọ̀rọ̀ àdọ́sọ̀rọ̀ mo dà sí méjì ó ní àpèjà mo dà sí mo sì bàbá mo kà gba àwọn àlà àti ṣèṣù ìlú ọba ìlú ọba àwọn àti ṣèṣù mo kà gba àwọn àlà àti ṣèṣù gbogbo ẹ̀ mo kà síbẹ̀ ilé yìí kejì tó kù mo ní káwọn àbúrò náà bá mi kà mo kà síbẹ̀ mo gbé lọ fún wọn ẹ máa fi ní ìpara ẹ máa fi ní ìyí ẹ máa mú ilé ẹ máa fi ní ìpara ibi tó ń dáná sí àwọn ìlú rẹ ẹ máa fi àwọn sàdá àkókò ẹ máa ṣe kéwìn ẹ máa dọ́ra èyí tá a jẹ́ pẹ̀lú oyin yìí ẹ máa mú síbi méjì láàárọ̀ síbi méjì lọ́sàn-án síbi méjì lálẹ́ ẹ bá fi mẹ́sàn àwọn àárò èyí tí òkú ń ṣe tọ́lọ̀ tẹ́lẹ̀ àwọn kan iṣẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ náà ni o torí pé lè ṣe mọ́ra ni ìṣọ́ ní gbogbo àwọn fìtínà tí ó wáyé láàrin òru táwọn ò lè fojú rí tọ́lọ̀ ò sì dára lẹ́nu tó lè wọ́n á travel wá dé wọ́n ìkan náà wọ́n gbọ́n àgbà àwọn tó ti pè yọ lọ́wọ́ àpò ọ̀gá náà tó bá ọ̀gá kó mọ̀ tọ́tù mọ̀ tọ́tù gbogbo tó mọ̀ tọ́tù nǹkan nǹkan mi wọn sọ pé mo ti yín mi ò lè ṣe kankan àtàwọn débi. àgbà náà ni wọ́n gbogbo ní àgbàgbọ́ ti gbọ́ ti yín ṣùgbọ́n mi ò ló ta hárákà tí ń bà kú kó bẹ́ẹ̀ kọ́ wà àgbà náà máa kú sí. wọ́n á lọ nígbà tó ní láti sàkàlà ọ̀dọ́ ó ní àkàmìlà náà sọ̀rọ̀ fún yẹn ó tún bẹ̀rẹ̀ àti à sísá tí ẹ̀ sọ báyìí fún àwọn. ẹni ó sẹ̀rẹ̀ wípé àwọn ń ti wọn end result òun wípé káláàárẹ̀ tó gbádùn gbogbo túrùkù tó bá lè wà mú wá sílà sí ṣùfà ó ní ó ní end result lọ́dọ̀ àwọn kìfèrí end result lọ́dọ̀ tó ní pé gbogbo àtọ̀rí ìpìlẹ̀ mú wá sílà ká ṣe ìkọ́rọ̀ ìdíṣẹ́rìkì kúrò níbẹ̀ kó má lẹ́bọ nínú end result wá ní dásí kú ó dẹ̀ ní dásí yíyè but àwọn ò ní kàn sí dáa ọ̀rọ̀ àwọn aṣọ àti ọ̀rọ̀ àwọn ogun ìrìn àjò ìkànnì kò mọ̀ ọ́n bọ̀ sí church sódà tí mo bá dé tán tí wọ́n á gba ṣàádà padà mo ní à ah, ìyẹn jìnnà o lè kú sọ̀rọ̀ lọ èyí tí mo sọ la. àtẹ̀lé yìí agbúdọ̀ ẹ̀tàdúsọ̀ àgbúdọ̀ nínú fámìlì ló fi à ah, ẹ̀wọ́n bá fà dán àfọwọ́gbà. àǹtí mi èmi súnmọ́ wọn ilé wa súnmọ́ra èmi nígbà bíi àwọn lakọ́ pè ní tí wọ́n lè dúpẹ́ yọ wọ́n lè bá mi sọ tí wọ́n mọ̀ pé mi ní tíkẹ́ yìí pẹ̀lú ó ní àná yẹ ìyá kan níbi wà lóṣù tó sí là kó pa á pọ̀ wọ́n ṣe dáadáa sí wọ́n ṣe dáadáa sí bọ́ ẹ̀sìn rárá. àwọn àgbẹ̀ lè gbé ìjọba wa lẹ́yìn ọ̀bá ní kàlá kú àti ìtìbá tó wà dẹ̀kí sọdún ká aláàárẹ̀ aláàárẹ̀ rà ó ní kó gbádùn náà ni kó gbádùn bẹ́ẹ̀ kí ó lọ́ba àti tó máa mú irú rẹ̀ lọ tọ́ ìrọ̀rùn kọ́lí báyìí what else is that akọmọ lẹ́rù ẹlẹ́mọ náà sí ìgbà wo ni mọ́kò ní kú kò kú mọ́ àti ìyá rẹ̀ wọ́n sara wọn jẹ́ ni yóò kú ní kékeré náà tó bá dàgbà yíga ní láyé ẹgbẹ́ sọmọ ní kò kú mọ́ wọ́n àti ìyá rẹ̀ sara wọn jẹ́ ni bí òkú kékeré yóò fi lọ́wọ́ dàgbà tó kò sẹ́yìn kankan tí gbàtọ́lọ́wọ́ bá ní tẹ́lá tó dojú ọ̀rọ̀ fún àwọn ẹ̀dùtọ́lá láì ń àṣàràkà jọmọ́ sáàdọ̀ bí ó sẹ́ bọ́ ni sáàdọ̀ bí ó sẹ́ bọ́ ni sáàdọ̀ bí ó lè sẹ́ bọ́ bí lè sẹ́ bọ́ ó náà àwọn yóò lànà bàjẹ́ yóò bàjẹ́ dání kányányá ọlọ́wọ́ bá ọba olówó ni wà gàdúrà ọlọ́wọ́ bá lọ́wọ́ kí nǹkan kan kó rò pọ̀ mọ́ iṣẹ́ tàbá pé nítorí títí ọ̀rọ̀ kan sọ̀rọ̀ síríkì tá a bá ní ká máa ń sọ ní láàárọ̀ di alẹ́ ká máa sọ bíjọ ọdún kan ọ̀la àmì mẹ́ni kúrò mbẹ́ bùkátà sì béèrè fún ká máa fọ́gi mọ́ gbogbo àwọn nǹkan tó bá rò pọ̀ mọ́ ẹbọ àti àwọn asọmọgbé rẹ̀ ká máa sọ fáwọn èèyàn lójoojúmọ́ tàwíìdì jìnnà sáwọn èèyàn àwámu náà kí alfaw àtà bẹ́ẹ̀ náà ìkọ́wá láàrín bá tẹ́tẹ́ orí ló yọ ó kù bẹ́ẹ̀ fún ìdáwọ́ síbòtò orí ló yọ nígbà rẹ̀ ìtura kò ní fọ́n dá orí orí yọ ọlọ́run ní ìmọ̀ yọ wọn. gbogbo àwọn kẹlẹ́mọ̀tì yẹn á yàn gọ́fà rẹ̀ alá àlùsùlùmọ̀ àjọ kó kò lórí ahọ́n wa pátápátá àmì jẹ́ àmì ìrìn gbèrú gbèrú ẹ̀ kí a kí a yòbó ní inú ọ̀kan ọlọ́run púpọ̀ ìgbà inú ọ̀kan ọlọ́run púpọ̀ bóòlù ti jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kan lẹ́yọkàn èyí ò ní púpọ̀ bọ̀ nígbẹ̀rù ti bá àwọn èèyàn ní kùnà kò tí ṣe pé wọ́n ń tẹ́ jẹ́ o bọ́ àwọn afáàlú pé tá a bá ti sọ náà lórí ahọ́n kámọ̀ wà alátàlá kò ní wọ́n ti bà gbogbo àwọn tẹ̀gbọ́ọ̀tì yẹn tó ní àwọn àwọn ọ̀rọ̀ inú ṣìrìkì yà kámọ̀ yọkù lórí lórí àwọn wa so ada da ti zọrọ ṣèlè bẹ́ẹ̀ náà bá sọ wọn kan kó mọ̀ sí wa lẹ́lẹ́ bọ̀ ẹ̀fọ́ máa bá fẹ́ yẹ ní o rìyáwù ìtọ́yọ̀ nìkan ni ó bàjẹ́ ẹ̀ tí wàá fi ní àgbáwò òdo sẹ́tẹ̀ yẹn ti ṣe àlẹ́ àrùn yẹn iṣẹ́ nǹkan lọ́ọ́ bàjẹ́ ṣùgbọ́n síríkì gbogbo iṣẹ́ mọ́fìdè tó ń rìn àmọ́ ìta àbùkọ́ tó bá padà kó padà gba Islam padà ó tún ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ míì ni ṣùgbọ́n gbogbo iṣẹ́ yẹn pátápátá yóò tó yàn ẹ̀yàn bàjẹ́ ẹ̀gbọ́n mọ́ bàtẹ́ ẹ̀jẹ̀ mi o kọ́lọ́n kó jọ kó mọ̀ jà ẹ̀bọ lẹ́rù o. fi adùn ṣe yìí kọ́nà mọ́tò àlẹ́ bẹ̀rẹ̀ lọ́rùn tó bá kọ̀ ọ̀la ká sọ̀rọ̀ pẹ̀lú àlá kọ́nà kó máa sọ̀rọ̀ lónìí àbí àwọn mùsùlùmí nù rẹ̀ kì í ṣe pé ẹ̀jọ̀ ta ha mo fẹ́ kọ́ra rẹ̀ ń yọ mo fẹ́ gbádùn mo fẹ́ gbádùn kẹ́ tó àríyá rẹ̀ rárá ẹ̀jọ̀ kọ́ ni ẹ̀jọ̀ tó pé gbogbo ibi tó bàjá sí yíyè ni o ikú náà ni o kọ́nà mọ́tò ní ìbọ̀lẹ́rù àbẹ́lẹ̀ ọ̀dà sọ̀rọ̀ àgbára kọ́nà mọ́ tí wọ́n fi wá sàgbà pọ̀ ẹ̀bọ̀ kọ́nà mọ́tò àlẹ́ ìbọ̀lẹ́rù وأحسن الله عليكم وكتب الله أجركم بسم الله والصلاة والسلام على رسول الله ìtìhálà yóò lọ sí bàdà rẹ sọlọ àdébà tábìlì àbá ká àwọn bàbá wa lára àwọn ìyá wa tábìlì àbá ká wọn lára wọn máa ń lọ wọn máa fọ wọn rárá rárá wọn máa fi rárá rárá wọn máa fọ wọn

tí àwọn òbí wọn dojú kọ wọn lórí pé bóyá wọ́n ṣẹ̀ ń gbọ́ àgbóyè gẹ́gẹ́ bí obìnrin tó ń lọ ìbáwọ̀ lọ́dẹ̀ lọ́wọ́ ìgbà kan òbí ẹ̀ wá ẹni fún àgbóyè. àti ọmọ àwọn ọkọ̀tọ̀ ọ̀rọ̀ bùkọ́lá ọ̀rọ̀ ilẹ̀ wọn sáré wọn sáré lọ. Ọmọ ọkùnrin tó rí ọgbẹ́ tẹ̀lé ní ẹ̀ náà lórí bóyá ọ̀sọ́ọ̀bù ìlú sílẹ̀. Ọ̀sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ àmọ̀ kọ̀ọ̀kan. Nígbà àwọn tó ní olùkọ̀ sẹ́yìn, ní àti apá wa ìṣèkàwé lọ́sọ̀rọ̀ àti ọ̀rọ̀ àwọn àwọn sọ àwọn àwọn àwọn sọ ẹnìkan wá pè láti nàìjíríà wọ́n á bí ìlọ́ọ̀ lórí pé bọ́dà kan fẹ́ fẹ́ títà kan bọ̀ yìí ọkọ rẹ̀ ṣaláìsì ó lè parí lójú ó sì ní ìjọ kọ̀ọ̀kan lódodo bọ̀ tó ń jẹ́ kíbà. dọ̀kúrà ṣe ìṣòro ọ̀tún ni pé لقاء شيخ ètò tí mo wá fún ẹ ní omi wípé kó mọ̀ jẹ́ sí bọ́lá rẹ̀ ṣe kó gbúdọ̀ gbà fún bọ́lá rẹ̀ láti fẹ́ èsì ìfẹ́ mi ni ọlọ́run kádàrà wípé ẹni ẹ̀ tí ìwọ kọ náà rẹ̀ ọlọ́run kádàrà wípé ẹni ẹ̀ tí ìwọ kọ àsìkò tí ó rọ̀ kọ kò tí ì ṣe ọlọ́run kádàrá wípé wọ́n kàn lára torí pé migration náà inú kankan náà wọ́n bá fẹ́ náà inú iná kúlẹ̀ ṣe ń sọ̀lá kí náà rúbi padà inú iná náà wà fà tó jẹ́ lórí àpọ̀ lórí àwọn ọmọ àwọn ìpín ara ọlọ́run bá kádàrá pé ọmọ wọn máa pàṣẹ àwọn ìpín ara kò láìsí nígbà tó yẹ pé ọlọ́run bá kádàrá pé ọmọ yẹn ò ní pàṣẹ kò láìsí torí pé gbogbo àwọn nọ́ọ̀sì yẹn náà gbogbo àwọn nọ́ọ̀gísọ̀ yẹn náà ló kọ́ táàrù rẹ̀. ńlá kó lè ṣe ọ̀làkùnrin ìkọ̀dà. so ẹ má gbé nọ́ọ̀sì wá kí wọ́n ṣe ìfúbàtì rárá. lọ́jà ọlọ́run bá kádàrà wípé bọ́dà àti sísá yẹn wà ní fẹ́ra wọn ọlọ́run bá kádàrà wípé wọn ò ní fẹ́ra àtijọ́ pé àwọn náà bá wọn kádàrà pé wọ́n máa fẹ́ra ìyẹn lọ́nà بدليل قوله تعالى إنا كل شيء خلقناه كل شيء kọlákùnrin náà ló kọlà mo wá sọ pé ọlọ́run bá kàrà pé wọn àkójọ wọn kan náà lè jí pé wọn á bèèrè wọn àfọwọ́ àwọn ọmọ ìṣẹ̀ká ni bàbá pé ìsìn tí mo tún ní lọ ṣé ìsìn wà lọ́wọ́ sí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní báyìí tó bá yọ nìkan kì í ṣe nìkan ọ̀bùnrin nìkan ni ó yọ wájú ṣáà nìyẹn kì í ṣe nìkan ọ̀bùnrin nìkan ló yọ kì má lórí mọ̀ kéré àpadà sí irú mọ̀ bá fi lọ́rùn rẹ̀ kó mọ̀ padà sẹ́yìn títí títí átà aláyẹ̀kọ́ àlẹ́ àṣẹ. so alákọ̀ọ́kọ́ bí yóò bá yan ọkọ kéèyàn má yan ọkọ tó mọ̀ fún yẹn ní ìwúrọ̀ àwọn ọ̀ṣọ́ rẹ̀ mò ń bọ̀ lórí ìbéèrè rẹ̀ lọ́dọ̀ kí n kọ́ mu láti bẹ̀rẹ̀ kéèyàn bá yan ọkọ kéèyàn má yan ọkọ pé pé yóò dá yẹn padà sẹ́yìn nídìí ẹ̀sìn kódà kó ṣe yí pé ayé ń bẹ lọ́wọ́ rẹ̀ ayé máa tán ẹ̀sìn nìkan nífẹ̀ẹ́ kù ọlọ́run kí ni wọ́n di àná rárára pàápàá lọ́wọ́ lọ. ẹlẹ́kejì á ní wípé ogun táwọn òbí ń gbé ti àwọn ọmọ wọn láti mọ dàgbà sókè nínú súnmọ́ gáàlì àmọ̀kan òun torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ̀dá wa kí wọ́n fèsì àwọn challenge bẹ́ẹ̀ ní tó dájú ni pé lónìí àwọn nìkan náà làwọn òbí wọn nífẹ̀ẹ́ jù sí jù nínú àwọn ọmọ àti àwọn ọmọ tí wọ́n bá tún ṣe bíi tiwọn. ìkan náà bàbá wa àṣẹ pẹ̀lú wa bàbá tí wọ́n bí àfa wa dr ustaz nìkan òbí ṣe fún mi mo wà ní ilé àti wọn jọ wà níwájú ìta àfa àfọwọ́ ara wà nílá lọ́dọ̀ mọ̀mọ́ ní agboolé nínú ilé. bí àfáàní tí wọ́n á kẹ́yìn rà bàbá wa sọ pé àfáàní alájẹ mo sì máa ń pè lórí ẹ̀ àfáàní alájẹ pé sórí ọmọ tó lọ ìgbà tó tó tẹ̀bẹ̀rẹ̀ sí ṣe súnà ẹ̀kọ́ bàbá wọn ni the eldest person in the whole compound ilé ìdádó lẹ́dẹ̀ẹ́ fáfíà ìwòrán kọ́lọ́kọ́ bàdá wọn sí àwọn ọ̀dọ́ àgbà almost hundred years àwọn àmì ìgbà tó mọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tuntun sí náà bàbá rẹ̀ sáré wá àwọn ọ̀rẹ́ ah, àrà aláṣẹ ẹ̀mà ní o ẹ̀mà ní o àrà ah, ó mọ̀ sí darúgbó ó ti dé ṣòkòtò ó gbọ́dọ̀ ìwé ti sílẹ̀ nígbà àwọn sẹ́wọ̀n pé àwọn sì ti ní àwọn ọmọ tó yẹ pé tẹ́lẹ̀rí bá ń lé kìí ṣe kan ti ṣe méjì ti ṣe mẹ́ta ti ṣe mẹ́rin ti ṣe márùn ti ṣe mẹ́ta ti ṣe méje àtàwọn ọmọ ọmọ tí wọ́n rí bá ń lọ sáláńdú tí wọ́n níye ọlọ́run àwọn ọmọ bàbá rẹ̀ pé ṣáájú mọ́kànjú mọ́kànjú àbí àbí ọmọ ṣe kí kọ́nà kó fi ṣe kò ń gbé kẹ́mi ìrọ́ sì bọ̀ tó o bá bí gba ọmọ ọ̀lọ́ tó o bá bí ìgbà ọmọ tó bá di ọjọ́ alẹ́ èyí tí ó tọ́jú rẹ̀ jù òun lò àtèyí tó bá tó rí bíi tiẹ̀. kájà mi kẹ́rẹ̀ àgbàlagbà tí ó sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ pẹ̀lú tẹ́jú ṣẹ̀rọ̀ náà àwọn tó jọ ń súnmọ̀ gbogbo ọmọ gan ló ń súnmọ̀ aṣọ ilé ìgbìdá náà ya gbogbo ọmọ ló ń súnmọ̀ so ẹ̀wọ̀n àgbo ẹ̀kọ́ ọ̀nà rẹ̀ pẹ̀lú ẹni tó wípé kò nírú ọmọ kankan báyìí sáábì kan nínú àwọn ọmọ kò nírú èèyàn báyìí nínú àwọn ọmọ yóò jẹ ẹgbẹ́ orí ìdùsí bíi ewu nílé tó gbé dé ìlú lánàá tó lọ́kà ẹ̀lú nípa tí wọ́n ti ń ṣe sáńtì wọn láti sọ ìdùsí tà nígbà tó wọn lọ sọ ìdùsí náà tó wá ní ọdún àwọn tó tọ́gbọ́ ojú tó ìṣọ́nà súnmọ̀ nígbà ìpé ó ti kéjì kọ́ọ̀sì ní kí ló ṣe é ṣẹ̀wọ̀n pé yóò rí bákan ilé ìyàwó kẹrin àwọn àtẹ̀sọ̀rọ̀ pẹ̀lú wọn àní kọlù wọn àní kọlù wọn lọ àmọ̀ṣe pẹ̀lú pẹ̀lú ah, mo gbọ́ kẹ̀kẹ́ ní ìkànnà àfàgọ́ pé tán bá sékè fún mi ìpè ọlọ́run àwọn àlàyé ti dọ̀ lórí tán ẹ máa fi pèsè rẹ̀ ẹ ní lọ́wọ́ nínú ẹ̀ ní gbogbo dáadáa náà rẹ̀ lọ ṣe bẹ́ẹ̀ káwa náà ká jẹ ọmọ dáadáa sáwọn ó ṣe pàtàkì ọlọ́run ó ṣe pàtàkì dán ká jẹ ọmọ dáadáa sáwọn òbí wa kára ìdẹ̀kùn súnmọ́ fún àwọn tí ń bọ̀ lẹ́yìn inú àwọn àbúrò wa kó má di pé wọ́n mọ̀ ọ́nà fáàkì á ah! irun tí bàdá àgbẹ̀ṣe láti ojú mi kọ́ ojú nǹkan ló ti súnmọ́ ní tí wọ́n dáre ti ti dángbọ́n ní méjì òṣèlú tó ń dọ̀nà tó ń dọ̀nà tó. sọ eléyìí ká fúnra wa sí ó dà wọ́n bí wa ọmọ tó bí ó gbádùn ju tó bá dọjọ́ alẹ́ mo tó bá ní súnmọ́ ní. ṣùgbọ́n ká ṣe pẹ̀lẹ́ ọ̀nà ká má kọlù wọn o ká má kọlù wọn. táwa bí wọn nínú tàwọn ṣe kẹ́kẹ́ pé wọ́n sọ̀rọ̀ ìdàkejì sí wa látàrí wípé a ṣẹ̀sìn pẹ̀lú ògbọ́nà ọ̀pẹ dáadáa ní oṣù kìíní ìlú ìdè fún wa. sọ mo bẹ̀rẹ̀ nígbà tó pé àwọn nǹkan yẹn ti ń tán lẹ̀ ti ń tán aláwọ̀ obìnrin bẹ́ẹ̀ pé tàbí kan àwọn obìnrin dáná sọ̀rọ̀ kọ́ fún dáná sọ̀rọ̀ gbá wọn lọ rán kí wọ́n pè é tí òjò bíi gbára ní báyìí tàǹkì oníkó máa lò ó gbé nígbà tó bá ti kó lọ́wọ́ àgbà ó dẹ̀ ṣe sábàbí tọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi marry at early stage of their life kéèké wọn rí rọ́hà nínú sọ́rọ́ wọ́n rán rò pé rọ́hà wà lọ́dọ̀ ọkọ̀ fáwọn akẹ́kẹ́ tó dé sún náà nítorí wájú àbẹ́jọ pé tí ń yára pé tí ń yára ọlọ́run bá sì sàn bọ́tà ọlọ́run wọ́n sàn bọ́tà ọ̀bẹ́rẹ́ ọ̀gbọ́n fún ọ̀nà àtọ́lá kó fún wa ní sùúrù ẹgbẹ́ fi àtúwá náà nìyẹn ìfaradà ètò yìí sacrifice pẹ́tọ̀ ó gbógun tù wá kámúṣe kí nìkan kámúṣe ẹ̀wọ̀n tá gbàkọ́lá ní kí ẹ̀sẹ̀ wọn rí súnmà àwọn wá nígbà àwọn kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ àwọn sọ pé rárá ah, ó dúró lóṣù rárá wọ́n tún kìí ṣe dáradára ó sì kòtò ṣe àwọn tí ìpín ń tẹ àwọn lójú lọ́wọ́ sọ fún mi ní ibi tí mo wà nínú ìwà òkú rẹ̀ ẹ̀jọ̀ ibi tí mo wà òkú mo lọ́ padà sí ibi ẹnu àti tó ń gbé tẹlifíṣàn lójoojúmọ́ àwọn ará fún ìlú. torí pé gba ìyẹn ní ilé mọ́tò àlá ìgbìmọ̀ rẹ̀ ní dàgbàgbà mo ní dàgbàgbà ọ̀gbọ̀n kan náà bá sàánù ọ̀nà ọ̀nà bá sàánù. tó o ní èyí tí yìí fojú tẹ́lẹ̀ lọ pé ẹnìkan àná náà lọ rí bá. adájọ́ kan tó mú kàbùkà mọ́ náà lọ àlè so nígbà tí máa sọ yẹn báyìí wọ́n dà ẹ̀jọ́ àwọn ọ̀tún tí mo dé wọ̀nyẹn náà kò wá ọ̀tún àwọn ọmọ òní fún ṣùgbọ́n nígbẹ̀yìn kò sọ́mọ kankan tí wọ́n ń léṣẹ̀ tó yẹ mí nìkan gbogbo ọmọ wọn ní ká má ṣèyàn sí wọn bọ̀dé yá àmì òdòdó yẹn ọ̀nà torí pé ní sísúnmọ̀ ó kàn án ní ṣáà sọ́dọ̀ àwọn yàrá àwọn tí wọ́n rọrùn gba kẹ́tẹ́bí àtàgbà náà ní ṣe ọlọ́sọ́dọ̀ wá nígbà wọn á ní ní òun ní báyìí sọ̀rọ̀ oúnjẹ lọ́wọ́ ọmọ àmì àmì àmì nígbà tí mo mọ túmọ̀ àdúrà yìí wọ́n ní àwọn ìgbọ́n rẹ̀ tára àwọn ìbá ti yá nìfẹ́ ni wọ́n máa ń náwó sàrọ̀ wọ́n ń sùn mọ́ àwọn aláàfíà wọn àwọn aláàfíà wọn òun ló wọn. bọ̀ àwọn ìgbọ́n mi kan sọ̀rọ̀ kí ni báwọn náà ní kàwọ́ wọn ní kàwọ́ ṣùgbọ́n ẹtí lọ́wọ́ jà wọn ni pé ah, àwọn tí kọ́lé àwọn tí ra àwọn tí ra àwọn àtọ́fẹ́ òbí òkì ìwé jẹ́ ń àwọn ọ̀hún ìgbà táwọn bá tó àti gbóngbóng ṣé bẹ́ẹ̀ ni oníṣúná ṣe máa ń ronú ni àwa kì í ronú báyẹn o torí pé tó olùdarí ọlọ́run bá ṣe hàn wá lọ́dún nígbà kú ah, àwọn sọ ẹkún pé ìyá yìí kàkà ni wọ́n sọ ọ̀nà nípa ìyẹn tó sọ̀rọ̀ kan sí àwọn àyè ẹ̀sìn ẹ̀dùn àwọn àyè náà mo ti bẹ̀rẹ̀ àwọn àyè tó pẹ́ ló ta fa kọ́dà kàfà àwọn olóṣù ayákùnrin àwọn olóṣèlú aláṣẹ ìṣẹ́ àṣẹlẹ̀ wa kódà kó mọ̀ ní orí kó mọ̀ sí owó alimánu láìsà hàlàyé fún léṣẹ́rì money is not the solution to everything alimánu láìsà hàlàyé fún léṣẹ́rì owó kì í ṣe solution fún fún ọ̀rọ̀ dáadáa kí ni mo fẹ́ yìí bá sọ́dà kọ́.

ini ini ini ini ini làásù àhánà fún àwọn kí ló kọ́ sọ ó ní pátápátá pẹ̀lú sọ̀tọ́ àlàmà ní àlà àwọn ìjọba àlàmà ìjọba rẹ̀ yìí láwọn àgbà náà wà lára ìṣẹ̀lẹ̀ màá fi ìyàlá yà yà jẹ àwọn àgbà àlàmà àbí kí n dun ní dùkúdù àwọn àti àní ìdùsùn tọ́lí mùgì tàbí kó sì wọ́n sójà wa tí ọ̀rọ̀ lòdì ń já sí gbogbo gbogbo ọ̀sán lẹ́yìn tó wà lójẹ kò sí ọ̀rọ̀ tó fi ewu dúdú ń bẹ̀ bàbá sọ pé láwùlà ẹ̀yìn là hálàkà lè wúdùdù àti ìbá ṣe pé ìmọ̀ à wúdùdù ọ̀sán lẹ́yìn jẹ òdà kò pé ẹ̀ kí wọ́n jésù kà ní sábà yín bí nẹ́ta yẹ kí ẹ̀wọ̀n kan ó sì fún ní àkóso wọn bọ̀ tó ń bọ̀ tó ń ó dẹ̀ ṣe sábà di nǹkan tí odidi ọba tó ti gba Islam tó ń gbà sí mọ́lá àdàbí Suleiman tó bá ń ṣe àbẹ̀wò àwọn ẹyẹ ẹ bá wo orin tó rọrùn àní kọlá ní kó jáde látara bàbá tó tó rọrùn kọlá ara wọn kámọ ìwọ lórí kórè yẹn wọn bá tó sálẹ sí àná hákùn wa òun náà ní kámọ ìdòwò yẹn wọn tó rọrùn